Hey, hey, yìí tún lágbára o, yìí tún skento o. <laughs> Ẹ̀yin èèyàn lé. <laughs> Ṣé ẹ rí? Tí wọ́n tún, tí wọ́n tún rántí gbogbo gist àwọn olórí, màá dẹ̀ máa rẹ́rìn, màá dẹ̀ máa dá rẹ́rìn. Bóyá bó dẹ̀ ṣe ṣẹ̀ ìyá ilé náà nìyẹn mi mọ̀. Àǹtí wa Tóbi ni o. Ọ̀rọ̀ àǹtí wa Tóbi yìí sú mi o. Wọ́n làǹtí wa Tóbi tún ló ti sú àwọn àwọn fẹ́ máa lọ o. <laughs> Àǹtí wa Tóbi ṣe bẹ́ẹ̀ ti ra lé ṣe bẹ́ẹ̀ tira lé kí ló tún dé tẹ́ fẹ́ máa lọ ẹ̀yin èèyàn wọn láǹtí wa tóbi ní àwọn ò ráyè o gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní palace àwọn ò ráyè o kábíyèsí ò ní time fóun o kò sí ti bí kò sáàrì stò kò sówó kò sí jáde gbogbo ẹ̀ ló gbogbo ẹ̀ ló gbẹ páúpáú ẹ̀yin èèyàn lé <laughs> ẹ jẹ́ ká jọ go into the today's gist. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ̀ ń gbọ́ ohùn mi, tẹ darapọ̀ mọ́ Mashola Gist TV. Mo kí yín káàbọ̀ sí orí gist tèní. Ṣé dáadáa ni mo bá yín? Àwọn ará ilé ń kọ́. Ṣálàfíà ni ẹ wà. Orúkọ mi ni Mashola. Mo máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní ilẹ̀ baba wa Nàìjíríà. Ẹ̀yin èèyàn ilé, tẹ́ bá subscribe, ẹ subscribe so that tí n bá ti post any gist ẹ máa rí i òkè òkè lọ́la yín á máa lọ ọ̀la yín ò ní lọ ìsàlẹ̀ láéláé bí a ṣe gbọ́ o wọ́n ní àǹtí wa tóbi wọ́n náà ń sunkún o wọ́n ní gbogbo èèyàn tó wà ní pálásì náà ń bẹ àǹtí wa tóbi o náà ń bẹ̀ wọ́n o kàn má sunkún mọ́ o everything máa wà òkè o <laughs> ó ga wọ́n nígbà tí gbogbo àwọn èèyàn bẹ tóbi tí ò dákẹ́ wọ́n ní wọ́n wá lọ sọ fún kábíyèsí pé tóbi máa ń sunkún wọ́n ní kábíyèsí ní kí ló ń palẹ́kún wọ́n ló ní ó ti sùn o kò sáàyè kò sówó kò sí nǹkan kan kò sí ti bí wọ́n ní kábíyèsí ní kò lè sí tó bá ti sunkún kẹ́rù ẹ̀ kó jáde inú pálásì àwọn ṣé bó ti ralé kó múùfù lọ sílé ẹ̀ ẹ̀yin èèyàn lé no be small thing o no be small thing rárá Hmm, kì í ṣe nǹkan kékeré ló ń ṣẹlẹ̀ nínú pálásì kábíyèsí wa kábíyèsí ní ọpọ́ ti sún o àwọn ò pàǹpà anybody o àwọn ò bẹbí sí tẹ anybody mọ́ àwọn ò lè máa bẹbí sí tèèyàn káwọn máa fi láìfi tàwọn káwọn máa fi ṣeré enough is enough three years ìyàwó àwọn àtọmọ àwọn ti wà ń ta ẹ̀yin olórí yìí ẹ ronú ẹ ronú kan ìyàwó àwọn àtọmọ àwọn àfi the only person tó ń fight battle àwọn ó ní Dr. Elizabeth àti Tèmítọ́pẹ́ wọ́n láwọn tó kù kọ́ ṣáà máa ṣe fashion parade kọ́ máa change aṣọ kọ́ máa gbọ́pàá kiri tẹ̀lé wọn kọ́ máa lọ Paris kọ́ máa rẹ́rìn kọ́ máa gbégélé kọ́ máa ṣe gbogbo ẹ̀ wọ́n ní nǹkan tán wà áfítà nìyẹn wọ́n ní wọn ò fíò báwọn ṣe ń fíò wọn ò feel pain àwọn wọn ò feel nǹkan tójú àwọn ń rí ọjọ́ táwọn ò lè sùn táwọn máa máa sunkún táwọn máa máa ronú pé Naomi àtọmọ àwọn wọn ni kò wọn ò kí à ń pẹ̀ wọn ló wá láwọn ó wá lóun ń ronú òun òun fẹ́ kúrò ní palace nítorí pé kí ni àwọn ò ní time fún un wọn làwọn ò lè ní time fún obìnrin kankan o obìnrin kankan ju Queen Naomi lọ ọ̀rọ̀ lẹ́gbọ́n yẹn wọ́n ní allegedly ibi tóbi ṣe sọ nìyẹn o wípé firstlife lòún live o gbogbo owó lòún ti fi raṣọ tán o kò sí happiness kò sí joy kò sí nǹkan kan <laughs> ẹ̀yin èèyàn lé ẹ wò ọ̀rọ̀ yẹn ó fọ́ọ̀nì <laughs> ó fọ́ọ̀nì seriously ni kì í ṣe kékeré ah kí lẹ wá ṣe nu palace ẹ̀yin olórí kí lẹ ṣe nu palace tẹ́ jókòó sí palace kò sówó kò sí tibí kò sáṣọ kò sí nǹkan kan ẹ dẹ̀ sì jókòó sínú palace <laughs> wọn lọ́rọ̀ aṣàánú wa o olúwa ṣàánú wa o lọ́wọ́ àwọn olórí tóbi ní bó ń ṣe fáìn tó kò sẹ́ni tó rí òun o <laughs> kò sẹ́ni tó rí òun ó lóun kàn fáìn for nothing ni ó ní tó bá jẹ́ tẹ́lẹ̀ ni òun á ti gbé ẹrù òun á ti gba ọ̀dọ̀ àwọn bàbá òun àwọn bàbá àlàyé lọ wọ́n á ti kóṣù sínú wọ́n á ti sọṣù sínú fóònù gbàm láti dún nìyẹn ó ní ṣùgbọ́n ní ìsìn ó ni o ó ní àwọn táwọn ti fẹ́ kábíyèsí àwọn ò gbúdọ̀ jáde kò síbi táwọn ń lọ ó ní gbogbo ẹ̀ ṣe ó gbẹ ni o ó ní ilẹ̀ gbẹ ó <laughs> lóun fẹ́ kábíyèsí o ó ní kò sáṣọ o ó ní gbogbo owó ló ti fi raṣọ tán ẹ̀yin èèyàn rí ẹ̀rín ló bá délé ni ẹ jẹ́ ká jọ máa rẹ́rìn ẹjọ́ ó ní gbogbo owó ló ti fi raṣọ tán o ó lẹ́very time káwọn ṣáà ṣe fashion parade iṣẹ́ rí tóbi mo máa ń gbádùn tóbi tó bá ń sọ̀rọ̀ honestly ah mo máa ń gbádùn tóbi tó bá ń sọ̀rọ̀ o sísí wa tóbi ó ní kí wá lòun wá ń fi inú pálásì gandan kí lòun wá nínú pálásì kábíyèsí kí lòun rí lè ṣe gangan nínú pálásì èyí owó kò sí èyí tí bí kò sí ah ó ní jẹ́ ó lòun má fìyà jẹra o wọ́n <laughs> ní kábíyèsí ní kán kẹ́rù wọn o ẹni tó bá ti sú ilẹ̀kùn ṣí sílẹ̀ ilẹ̀kùn ṣí sílẹ̀ ẹni tó bá ti sú kọ́ bẹ́sẹ̀ wọn sọ̀rọ̀ kan mọ̀ ọ́ lọ lé wọn ẹ̀ mọ̀ ọ́ lọ lé yín o ẹ̀ mọ̀ ọ́ lọ lé yín o ẹni tó bá ti sú ẹ̀kẹ́rù yín ẹ̀ mọ̀ ọ́ lọ lé yín o ó ga ẹ̀yin èèyàn lé ṣe nǹkan kékeré kì ṣe nǹkan kékeré rárá wọ́n ní tóbi ń lament ni wọ́n ló ń lament ni ah kò sẹ́ni tí ò ní lament ẹ̀yin náà wo nǹkan tí Queen Naomi ń sọ sórí social media gbogbo social media ṣe gbìgbìgbìgbì gbàgbàgbàgbà gbogbogbò ẹ̀yin náà ò rí gbogbo nǹkan tí Queen Naomi ń sọ sórí social media ni ta ló máa wo píkṣọ̀ yẹn tí ò ní ronú tí ò ní sunkún kò sí àfẹn tó bá yẹ pé kò ríran ló ṣùgbọ́n tó bá rí píkṣọ̀ yẹn tó fi ojú ẹ̀ rí ah! ìrònú máa bá a ni ẹ̀yin èèyàn kì í ṣe nǹkan kékeré rárá. wọ́n ní kábíyèsí ní fífẹ́ àwọn olórí yìí nítorí àwọn kò get back sí Queen Naomi ni o kì í ṣe torí ìfẹ́ rárá nǹkan tí ò yé mi ni pé èèyàn lè báwo lèèyàn ṣe máa máa fẹ́ ìyàwó ní every market day tó jẹ́ pé wọ́n fẹ́ wọlé mi ọjọ́ keje wọ́n tún fẹ́ lò mí ọjọ́ kejì wọ́n tún fẹ́ lòmíì àwọn náà dẹ̀ ń ṣe márèèjì ṣé nítorí táìtù olórí náà ah, ó lágbára o ó ní agbára wọ́n ní ó wá di èso inú ẹ̀kọ́ àmúmọ́ra ni bó ń ta yín bó ń ro yín ẹ máa máa mú mọ́ra ni. àǹtí wa tóbi o. Ó ní tóun bá jáde, ó láwọn èèyàn máa fojú mi lọ ní àlùwò. Ó ní kó mọ̀ pé tausaníà gan kò sí nínú àpò. <laughs> Tausaníà ò sí lọ́wọ́. Ẹ dẹ̀ máa rú gèlè. Ẹ máa wà lẹ̀kẹ̀ sọ́rùn. Wọ́n ti sọ fún yín, wọ́n ní àwọn fẹ́ gba ìyàwó àwọn padà tó mọ àwọn. Just take out. Ẹ jẹ́ kí kábíyèsí ṣe nǹkan tó fẹ́ ṣe. That is the best thing tiwa tóbi encouragement rẹ̀ need <coughs> encouragement rẹ̀ need <coughs> ṣé o rí bó ṣe máa ń ṣèyàn nìyẹn ṣé o mọ̀ pé ọdún mẹ́ta gbáko ni Queen Naomi fi wà ń ta palace yẹn lọ́jọ́ tí wọ́n sùn lọ́jọ́ tí wọ́n ronú lọ́jọ́ tó yẹ pé àwọn àtọmọ wọn nìkan nínú òtútù tí ó sì kábíyèsí lẹ́gbẹ̀ẹ́ wọn wọ́n fi mọ́ra ni wọ́n máa fi mọ́ra ni ẹ ní choice ẹ̀yin èèyàn lé gist lẹ́gbọ́n yẹn o etí tẹ fi ń gbọ́ mi ò ní di o ọwọ́ tẹ fi ń tẹ subscribe like ọwọ́ yẹn ò ní kan ìsàlẹ̀ àpò òkè òkè ọlá yẹn á máa lọ please share this video like and subscribe god bless you all.